أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل

خاتم الأنبياء ومعدن الأسرار ومنبع الأنوار وجمال الكونين وشرف الدهرين وسيدي الثقلين المخصص بقاب قوسين adá ọpẹ́ fún ìkẹ́ ọlọ́run orí àǹjẹ́ ìjẹ́ntàn rẹ̀ kó máa bá anabi muhammad kíkẹ́ náà kó máa mọ lórí anabi muhammad nìkan òun àtàwọn aráalé rẹ̀ àwọn sàábì rẹ̀ àtàwọn tá a tẹ̀lé títí ọjọ́ gbìndẹ̀l kìyàmà àwa kí àwọn ẹni tí ó fi ànábì mọ̀ wá gẹ́gẹ́ bá a ti máa ń sọ fún wa àṣàdédé mọ anabi Muhammad àwọn ẹnìkan ló fa anabi mọ wá àwọn owó wa ló wá fa anabi mọ wá yìí òun náà ni àwọn àfa wa ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa Kéwúgbèmí Kéwúgbèmí àgbà Sheikh Murtado Kéwúgbèmí mudiru darul Murtado ó fi tó bàbá wa Abdulkadir Ṣọlágbẹrú mudiru darul kitabi wa sunna ọlọ́run ò mọ́sàwọlé àwọn bàbá méjèèjì yìí kò wá mọ lórí àwọn àáfàá méjèèjì yìí nìkan ó fi dórí gbogbo àwọn àáfàá azíàrí àtàwọn àáfàá tá a ka tíra wọn àbáwọn èyí tá a gbọ́ nǹkan méjì àbí mẹ́ta kan lẹ́nu wọn tó sì ṣe wá láǹfààní àwa fàlùbáríkà gbogbo àwọn tó ń jẹ́ láàrin ọlọ́run ọba yìí a fi kí gbogbo àwa tá à ń jẹ́ mùsùlùmí ọkùnrin inú wa obìnrin inú wa ọmọdé inú wa àgbà inú wa akíwa ní kíkí niki ní kíkí ọlá kíkí tó ṣe pé òun ni gbogbo wa ọmọ kíra wa tó bá di ọjọ́ ìgbìndà kìyàmà òun náà ni pé assalamu alaikum wa rahmatulahi wa barakatu gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní àṣà wa lórí pílátífọ́ọ̀mù wa àrídọ́ family òun ni wípé ọ̀sẹ̀ kan a máa ń ṣe léde gẹ̀ẹ́sì. Si ọ̀sẹ̀ kan a máa ń ṣe ní èdè èdè abínibí which is èdè yorùbá so ọ̀sẹ̀ tó kọjá lọ a ṣe yẹn ní èdè gẹ̀ẹ́sì so ọ̀sẹ̀ tẹ́lẹ̀ yìí èdè yorùbá òun là á fi ṣe ọlọ́run mọ́sá gbà ní iṣẹ́ lọ́wọ́ oníkálukú wa mo kí àfáà mi àgbà tí wọ́n wọlé Sheikh Suleiman Algamawi àfáà mi àgbà náà iṣẹ́ tẹ ẹran wa òun náà là ń ṣe yìí o ọlọ́run tí ò jẹ́ kẹ́yìn àfa wa ṣì sọ ọlọ́run jẹ́ káwa náà ṣì sọ ọlọ́run sáyé káwọn èèyàn kan wọn gbọ́ wáyé lọ́lá Al-Qur'an níwájú ọlọ́run náà àkọ́kọ́ náà ká tó wọnú ọ̀rọ̀ á dùn wọn wa púpọ̀ tá a bá lè subscribe sínú platform wa yìí ká dẹ̀ gbìyànjú ká máa share rẹ̀ nítorí pé kí ni tí wo ò bá wù tó bá share rẹ̀ èèyàn bíi méjì mẹ́ta àwọn náà ṣàǹfààní látara rẹ̀ tán bá dẹ̀ ṣàǹfààní bẹ̀ ìwọ náà ní náà síbù látara àǹfààní táwọn ṣe náà tá a bá wo tọ́pìkì tá a kọ yìí á jẹ́ nǹkan ńlá létí àwọn èèyàn pé a money ritual in Islam ó dàgbé mo kọ́ náà nìyẹn oògùn owó nínú Islam àìgbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ yé ńgbà míì ó máa ń jẹ́ káwọn èèyàn máa ṣe nǹkan tú síbi tí ò yẹ kán tú sí. Si kó o máa kírun fọlọ́wọ́n ọba ritual ń ṣe so dandan kọ́ ni kó dìgbà tó bá ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ tó bá lọ bẹ́ẹ̀ ẹran fóògùn òun náà ń pè ní ritual kí wá ní ta wá mìnú pẹ̀lú tọ́pìkì wa yìí tọ́pìkì wa yìí ń ta ṣe gbogbo aláǹfààní ni fún ẹni tọ́lọ́run bá ní kó mú un tá a fẹ́ sọ ń bẹ̀ tọ́lọ́run bá ní kó mú un kó dẹ̀ mú un lò torí pé kí ni ń táwa ti dánwò dáadáa ni tó dẹ̀ confam tó confam tá a dẹ̀ fún àwọn èèyàn táwọn èèyàn náà dẹ̀ ṣe táwọn náà dẹ̀ endorse yẹ̀ níta wá sọ yóò ń sọ̀rọ̀ tiwa ọlọ́run gangan ló fún wa lógún yìí òun ló fún wa ní nákàlí yìí pé ká máa ṣe látara ìfẹ́ tọ́lọ́run bá ní sáwa mùsùlùmí kí wá ní wọ́n ní rúṣùwà tó wà ní alukur'ani tí mo fẹ́ sọ òun náà ni asọ́dakọ̀ asọ́dakọ̀ ní tá à ń pè ní sàárà ìmọ̀ sàárà títí fárídù ni àbí sàárà títí náfìlà sàárà títí fárídù òun náà ni kò yọ zàká sàárà títí náfìlà òun náà ni kò fún àwọn èèyàn nínú ntọ́lọ́wọ́n bá fún ẹ kí ni ìdí tí zaka fi wá jẹ́ money ritual tó dẹ̀ jẹ́ pé confirm and tested ni ọ̀rọ̀ ọlọ́run bá náà ni a máa wò mo mọ̀ pé tọ́pìkì yìí ó tún lè fẹ́ mọ́ ọ́n tako làákàyè àwọn ẹlòmíì nínú àwọn ẹlòmíì but tó o bá gbọ́ mi yé wàá mọ̀ pọ́rọ̀ ọlọ́run wa náà ní tàn sọ. bára auzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run sọ ní alukur'an ọlọ́run ní khuz min amuwalihim sọdakọtun tutọhiruhum watuzakihim ọlọ́run sọ fún anabi muhammad ó ní ìrẹ anabi ìwọ oníṣẹ́ ńlá fi gbà nínú owó àwọn mùsùlùmí torí pé kí ni ká mọ̀ wo sábàbù nùzúlù báwọn ẹnìkan lọ́lọ́run bá wí ntọ́lọ́run bá sọ gbogbo mùsùlùmí ló ń bá wí torí pé kí ni a rí níbi tí Umar tóun náà ti lọ kógun ja àwọn èèyàn látara pé wọn fẹ́ yọ zaka ọlọ́run wa ń sọ fún anabi Muhammad pé mú nínú owó àwọn èèyàn fi tipátipá gbà á tán àbá fẹ́ filẹ̀ kí wàá ní ìdí tọ́lọ́run fi ní kó yọ ń bẹ̀ torí pé kí ni tutọ̀ hiruhum wa tudhakihim torí pé kí o yọ zàká nínú owó àwọn mùsùlùmí ni ó máa fọ owó wọn ẹ gbọ́ owó tọ́lọ́wọ́n bá bá dẹ̀ ti ń fọ owó náà ó ní àlùbáríkà owó tọ́lọ́wọ́n bá ti fọ owó náà àlékún ó máa bá kí ni túmọ̀ zàká lọ́dọ̀ àwọn àfà òun náà ni ànùmúwú wà ziyada kíyàn fọ nǹkan kí nǹkan dẹ̀ tún máa lékún a jẹ́ wípé in tó wà níbi tọ́lọ́wọ́n bá fi ní káwọn mùsùlùmí máa yọ zàká nítorí pé kí ni kówó wa fi lè ba àmọ́ mọ́ kówó wa dẹ̀ fi lè máa mọ́ lékún tó túmọ̀ sí pé pẹ̀lú àyà yìí gbogbo owó tó o bá fẹ́ kọ́lọ́wọ́n bá bá bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n bẹ́ẹ̀ fọ̀ mọ́ tó o fẹ́ ṣàkáǹtì ẹ̀ ń wájú ọlọ́run yọ zàká rẹ̀ tutọ̀ hiruhum wọ́n tu zàkì owó tó o bá fẹ́ ṣàkáǹtì ẹ̀ ń wájú ọlọ́run ẹ mọ̀ pé àwọn kankan máa ń wà tá a máa ń dàpọ̀ tí ò dẹ̀ jọra wọn ọ̀tọ̀ ni wàá ṣe ìṣirò bó o ṣe rí owó ọ̀tọ̀ ni wàá wá ṣe ìṣirò owó yẹn gangan in tó fi ṣe bí ọ̀rọ̀ àwẹ̀ ni ẹnìkan béèrè question kan lọ́wọ́ mi ní last year ó ní ṣé ìyẹn lè fi oúnjẹ girlfriend kí yẹn fi ṣí ni nínú àwẹ̀ ah mo wá ní why not ó lè jẹ́ dáadáa náà ọ̀tọ̀ ni ẹ̀ ṣe pé girlfriend ọ̀tọ̀ ni kó o gbàwẹ̀ so o fóúnjẹ girlfriend sínú ìyẹn ò bàwẹ̀ jẹ́ àmọ́ o lẹ́sẹ̀ pé o ṣe ti ò da àmọ́ àwẹ̀ tó o gbà o ní ládà àwẹ̀ tó o gbà ọ̀tọ̀ ni bó o ṣe rówó owó tó wá kójọ gangan bó o ṣe wá ná ọ̀tọ̀ ni wàá ṣe ṣe ọ̀tọ̀ ni wàá ṣe ìṣirò bó o ṣe rówó bóyá o gbá yàn rí wàá ṣe ìṣirò yẹn lọ́tọ̀ ìgbà tó o ti wá rówó yẹn kí wá ní tó o fi ṣe ọ̀tọ̀ ni wàá fi ṣe ọ̀tọ̀ ni wàá ṣe ìṣirò rẹ̀ ọlọ́run wá ní khudmin am ọlọ́run ò fi sí pé irú owó báyìí owó tó bá fi lè mú ẹyọ zaka rẹ̀ tutọ̀ hírò hàn tó zaki so tó bá fi lè mú ẹyọ zaka nínú owó owó náà ó mọ̀ ọlọ́run bó sì mọ̀ bẹ́ẹ̀ fà lékún sí i kí wá ní ta wá fẹ́ lò ń bẹ̀ tó jẹ́ oògùn owó bẹ̀ tó dẹ̀ jẹ́ pé tested and confirmed wallahi ilazim sẹ́gbọ́lọ̀ mo fi ń búra alukur'an mo fi ń búra in tí mo fẹ́ sọ yìí mo ti ṣe é rí mo dẹ̀ ti sọ fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èèyàn náà dẹ̀ ṣe wọ́n dẹ̀ confirm ẹ̀ ní nǹkan bí i two ni mo kọ́kọ́ gbọ́ wá sí náà fún ara mi lọ́dọ̀ ẹni tó náà jẹ́ àfà lọ́tọ̀ ó ní gbogbo ohun tó o bá rà tó o fẹ́ kọ́ lọ́wọ́ ọba gangan mọ́ bẹ́ẹ̀ ṣọ́ nǹkan náà tó o dẹ̀ fẹ́ kí nǹkan náà lékún yọ zàká nǹkan náà tó bá fi lè mú ẹ yọ zàká nǹkan náà nǹkan náà ó mọ lékún ọlọ́run ó dẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣọ́ mo rántí ní nǹkan bíi two stroke 2005. mo ń lo fóònù kan gbà náà wọ́n ń pè ní triumph triumph yìí nígbà tí mo wá rà á first time tí gbọ́ wá sí ẹni èmi náà wá lọ yọ zàká owó fóònù náà ìgbà tí mo wá yọ zàká rẹ̀ wàláhì fóònù yìí ó sọnù ní Alaba International ẹni tó bá mọ Alaba International ibi táwọn ọmọ wà ọmọ yíbo fi fóònù náà wá mi káàkiri ó tún wá bá mi ń lé ni àìmọye ìgbà ní fóònù náà mo ń sọ̀rọ̀ tán mọ́ mu wá ìgbà tí mo bá tún máa rà ń kọ́ kódà kò pẹ́ sígbà náà mo tún ra èyí tó jù lọ gbogbo tẹ́mi wa máa ń rà bẹ́mi ṣe máa ń yọ zakat wàláhì ọlọ́run máa máa ń bá mi ṣọ́ àwọn nǹkan náà ọlọ́run tún máa ń jẹ́ kí n tún máa rí n tó tún jù bẹ́ẹ̀ lọ ó ṣẹlẹ̀ dáadáa ní káírò mi bíi náà gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn lárúbáwá ilẹ̀ yìí ò lè ní wọ́n mo jáde ní fóònù jábọ́ sínú mọ́tò onímọ́tò gangan òun gangan ló ń fi fóònù pè mí káàkiri pé mo wà kí n wá gba so gbogbo ohun tó o bá fẹ́ kọ́lọ́run ọba mọ̀ bẹ́ẹ̀ sọ tó o dẹ̀ fẹ́ kí nǹkan náà lékún yọ zàká nǹkan náà torí pé kí ni ìyọ zàká rẹ̀ tutọ̀ iruhun wọ́n tó zà kì í ìyọ zàká rẹ̀ ó jẹ́ kí nǹkan náà mọ́ torí pé n tó bá ti lè mọ́ nǹkan náà ó mọ lálùbáríkà sí ni kí nǹkan wa mọ lálùbáríkà sí òun náà ni kí nǹkan náà mọ lékún bí irun bóyá ẹni tó ra bí i bóyá bíi muscle camry ó wá yọ zakari ó dájú pé kọ́dún náà tó kolẹ̀ ó ra venza àbí kò rà yìí tó tún ju venza lọ wàláhì lazim tested and confirmed ni ẹni tó bá lè dán o má ti ra tó bá fẹ́ fi dán tí wọ́n sọ yìí wò má ti ra má ti yọ ti tó nǹkan ńláńlá nǹkan kékeré kan yìí ràǹkẹ́ kékeré kan kó wá yọ zakari kó wá wo bá ṣe rí tutọ hiruhum ọtúnzẹkì so ọlọ́run ní tẹ bá ti lè yọ zaka owó yín ìdẹ́mi wá fẹ́ sọ tí mo wáyé kọ́kọ̀lọ́kọ̀ àfa bá mi dáhùn lórí lórí a mọ̀ pé ìta ń pè ní zaka ọ̀rọ̀ kan ni tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn a tún mọ̀ pé ìta ń pè ní zaka sàárà ni àmúnirú sàárà tó jẹ́ ọlọ́run náà sì ló fún lórúkọ kí ló dé tọ́lọ́wọ́ ọ̀bọ̀ wá ní kuzmina muwalihim zakatun tọ́lọ́wọ́ wá jẹ́ pé sọ́dákọ̀ lólò ó níbi tí mò ń lọ láàrin yẹn o so ìwọ tó o bá wá fẹ́ kówó ẹ ní àlùbáríkà ìwọ tó ń wo pé a òun ta kò bára wọn láti ọjọ́ yìí àwọn ẹgbẹ́ ẹ̀tẹ́jọ́ ń ṣe àwọn tí ń lọ jù ẹ lọ ìwọ ló mójútó ọ̀rá rẹ̀ torí pé kí ni wọ́n lẹ́ni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ẹ ti ń là á pẹ́ lórí ibi tó bá wà o ọ̀nà tó o wá fi lè là ó ní tí mo fẹ́ là fún ẹ yìí tọ́lọ́run bá lè jẹ́ kó o mọ̀ ṣe wàláhì ó dá mi lójú pé wàá dúpẹ́ fún mi ẹ mọ̀ láwọn afáàlọ́ ni ẹ̀ zaka ò kò wọ àwọn tán àwọn civil servant àwọn ẹni tí eléyìí sọ́dá kọ̀ ni nínú tàbá ní ní àsọ́dá kọ̀ in tó tóbi ni tó wá láwọn ọmọ oríṣiríṣi lábẹ́ ó ní oríṣiríṣi ọmọ zaka káyọ zaka àwọn àmúwàl zaka kan ni káyọ kúmsù zaka kan lòun náà oríṣiríṣi zaka wà wà lábẹ́ sọ́dá kọ̀ so tó túmọ̀ sí pé ìwọ tó ń ṣiṣẹ́ ìjọba tó fẹ́ kọ́lọ̀ mẹ́rin falùbáríkà sówó ẹ̀ àbí ìwọ tó ń ṣe business petty business tówó rẹ ò tí tíṣàká ò tí ìwọ owó rẹ torí pé kí ni ìṣirú náà dinar ẹ get òun ni intanpe ní zakawọ nínú owó àmọ́ wá wọ́ọ̀tì ẹ̀ in tó wọ́ọ̀tì ní gram gold àmọ́ àwọn wò pé èló ló jẹ́ ó dájú pé nísìn tàbá máa fi wọn ìṣirú náà dinar in terms of gold tàbá máa ṣi sí dọ́là ó lè mọ̀ ju kódà lè mọ̀ five hundred thousand naira wo nàìjíríà owó tí zaka wọ̀ ìwọ́dẹ̀ ní millions of naira lọ́wọ́ òòdẹ̀ yọ zaka rẹ̀ ó wá ló ń jẹ gbèsè zaka ti wo owó ẹ olóhùn jẹ gbèsè ó yọ zaka ẹ mọ̀ pé zaka yìí ẹ̀tọ́ àwọn aláìní nínú owó titi yín ni. Eh, ẹ wá ń jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mẹ́tọ̀ọ́ ti yín ẹ wá lọ́lọ́wọ́n bá ò ní bínú sí yín ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ni sórí zaka nínú owó ẹ̀ òun sowó ẹ̀ o owó olówó ni owó olówó lòun ná pọ̀ mówó ẹ̀ ọlọ́run ó dẹ̀ bí ẹ tó bá dọjọ́ gbé dàlùkì yàmọ̀ so ibi tá à ń lọ mbẹ òun náà ni pé zaka ká máa yọ zaka gbogbo ń tá a bá ní bí o nísìn for example ra fóònù pé yóò rà ní twenty thousand naira bó ṣe bí wàá ṣe mo yọ zaka ẹ̀ ní o easiest way o lè ráfà tuntun lè léyìn eléyìí ò da ká tún ní káwọn èèyàn mọ ẹyọ zaka tún máa ráfà tata kó torí eyín làákà ẹlòmíì ti kó dọ̀tí amatúndé tata kó torí gbogbo nǹkan ni ò da lọ́dọ̀ àwọn àfà so bọ́n ṣe ń yọ zaka ẹ̀ rèé rúbò lè ó ṣírì tó bá ra fóònù bí i adi twenty thousand wàá wá pín bóyá bí ok o ra fóònù bóyá bí forty thousand wàá wá pín sí twenty which is two two thousand So wá rí two thousand yẹn wàá wá yí ọ̀kan nínú twenty yẹn which is two thousand wàá wá pín sí mẹ́rin tó bá pín two thousand sí mẹ́rin èló nìyẹn five hundred nínú forty thousand tó bá fẹ́ yọ zaka rẹ̀ five hundred ni wàá rọra yọ kó wá lọ fún ẹni tó nídìí ẹ̀ bóyá tọrọ bára ni gbèlè lọ́wọ́ pé ọlọ́run mo yọ zaka fóònù tí mo rà yìí ni kó wá wọn tọ́lọ́wọ́n bó ṣe lórí fóònù tó ra wọn wàláhì razim ọlọ́run bó mọ̀ bó ṣọ́ fóònù náà kò ní sọnù ọlọ́wọ́ owó sì tún jẹ́ kó tún ráyè tó tún jù ú lọ. so ìyẹn lórí aspect ti mẹ fún ẹni tọ́lọ́wọ́n bá ní kó fẹ́ àwa ti tẹ́sì àwọn èèyàn dẹ̀ tẹ́sì ẹ̀ wọ́n dẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ tí wọn náà bá tẹ́sì ẹ̀ ó dájú pé wọn náà kọ̀ǹfàmù ẹ̀ ìyẹn náà ni oògùn owó ta fẹ́ fún wa. ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ṣé àwa mùsùlùmí ò lówó ni àbí báwo torí pé kinní kan ń yé mi a máa ń sọ pé ọlọ́run ọba ò fẹ́ ká máa ṣe ṣíárí mi à ń pe kíkan ní fíkí wùlà wùlà wíyà èyí tó wà àwòlá láyé tá a wà nísìnyí gbogbo ohun tá a bá fẹ́ ṣe ìyẹn gbọdọ̀ gbọdọ̀ jẹ́ káwọn èèyàn rí ẹni tó o bá ní kọ́lọ́run ọba rí ẹ jẹ́ kéèyàn náà rí ẹ tó o bá ní kọ́lọ́run ọba rí ẹ sẹ́ jẹ́ kéèyàn náà rí ẹ torí pé kí ni n tó rọ̀ mọ́ ṣíárí mi láyé òde tòní ó pọ̀ mo wá mọ́ ń pé ṣé àwọn mùsùlùmí wa ò lówó ni àbí kí ni tó ń ṣẹlẹ̀ àbá aláhùn ni tẹ bá wọ àbáwọn sẹlíbírìtì wa náà ṣé wọn lówó ni bàbá tiẹ̀ wò pé àfa àfa tó bá lówó àánú ọlọ́run ni because àgbà táìtì zakato lọ́wọ́ wá ní kẹ́ wọ́n yọ gan ẹ̀ yọ ẹ̀ yọ so ẹ wá wo ohun tá à ń pè ní zaka gbogbo ẹni tó bá ń yọ ọlọ́run ọba ó fi kún owó rẹ̀ ọlọ́run sì mọ bá fọ owó náà tó bá dọjọ́ gbẹ̀dẹ̀ àlìkíyàmọ̀ kò ní ṣèṣirò owó náà ó lè ṣèṣirò bó ṣe rí o bọ̀tọ̀ owó yẹn gangan kò ní ṣèṣirò rẹ̀ ṣé ń gbọ́ mi so tá a bá wo òde òní anything tó bá ń ṣẹlẹ̀ online nísìn ẹ mọ̀ rí àwọn kìrìsìtẹ́nì ni àwọn àǹfikì níyì wọ́n fi ń kó wa lọ́mọ lọ adẹ́ à ń wò tẹ́ bá rí pé àwọn èèyàn kan ṣe dáadáa tó ń ṣí ẹ̀ lórí facebook báyìí bíi kó jẹ́ kírísítẹ́nì bíi kó jẹ́ pásítọ̀ ká mọ́ aráfà kan pàtàkì kan tóun náà mọ rírú ẹ̀ ṣe báwo la fà ṣe fẹ́ rí ṣe because ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí wa ẹ̀ náwó fún àwọn àfà àfà tẹ́ bá rí tó lówó fi tipátipá gbà lọ́wọ́ yín ni ó fi jálàbí gbà ni ó rí à nínú àfà tó ṣe pé ẹnìkan dídí rò fúnra rẹ̀ pé ó ké o sálárì ni wọ́n náà ṣe tí mo sọ yìí sálárì ẹ̀ tó ń gbà bí òun gba twenty thousand mọ yọ zaka nínú zaka zaka tí wàá máa yọ nínú twenty thousand is two fifty naira tójú bá ń tì àti mọ̀ máa fà lọ́mọ fún àtọ̀rọ̀ bára dandan kọ́ ni kò fáfa anything tó bá rà tó bá fẹ́ kí nǹkan náà kọ́ lọ́mọ ẹbí ẹ ṣọ́ tó dẹ̀ fẹ́ kí nǹkan náà máa lálùbáríkà mọ yọ zaka rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ yìí kí wọ́n wá wo ohun tọ́lọ́mọ bá wọn máa ṣe lórí àwọn nǹkan náà èyí tó yẹ kẹ́ ẹ mọ́ ṣe ẹ̀ ṣe èyí tó yẹ kẹ́ ẹ mọ́ náà ẹ̀ hàn èyí tó wá bí ọ̀rọ̀ yìí gangan ni ọ̀rọ̀ ọmọ kan tí ó dàbí ìgbà kórìí rẹ̀ ń jẹrà báyìí tán pósì káàkiri mùsùlùmí lọmọ yìí àwárí àáfàá kankan kó promote ọmọ yìí lórí platform ẹ̀ pé ẹ ran wọn yìí lọ́wọ́ àárí ibi tẹ́lómi tún wá wọ́ọ̀sì dé àti ṣí ẹ̀ lásán gan big problem ní fún in táwọn èèyàn wá wá after nǹkan ṣe á rí mi lọ́rọ̀ tèmi èmi prefer kí èèyàn máa ṣe nǹkan ní nǹkan ṣe á rí mi àmọ́ àníyàn gangan lọ́lọ́run ọba ń wò torí pé inna Allaha la yanzuru ila suwarikum ọlọ́run ọba òwò fọ́tò yín o kò wo tó ń ṣe o àmọ́ àníyàn tó fi ṣe nǹkan náà òun lọ́lọ́run ọba fẹ́ wò for example ẹnìkan gbọ́mọ náà jáde ó post ẹ̀ sórí Facebook bóyá afáà ni ó gbé owó lé e lọ́wọ́ tí gbogbo èèyàn rí àwọn èèyàn ò pè ní ṣé á rí mi àmọ́ n tó ṣe yẹn á jíjà àwọn ẹlòmíì táwọn ẹlòmíì náà fẹ́ ṣe kódà bó ṣe pé nítorí ṣáà mi ló fi fẹ́ ṣe á jíjà ẹlòmíì á jẹ́ kóun náà fẹ́ náró owó náà bẹ́ẹ̀ gòkè èmi náà fún un so ládá méjì ló ti gbà látara owó tó ná owó tiẹ̀ kankan tó gbé lọ́mọ náà lọ́wọ́ pé ókè mo fún ọmọ yìí o mo fi báyìí sọ̀pọ́tì ẹ̀ ẹlòmíì náà wá rí látara ẹ̀ òun náà wá wò pé ah n tó ṣe yìí náà tọ́ṣe á tì mí òun náà wá torí tiẹ̀ tó rí òun náà wá ṣe ládá ẹ̀ ti pé méjì lórí tó ọ̀rá ṣe yẹn gbogbo oore tó bá fẹ́ mọ ṣe nísìn yàtọ̀ sí oore ẹni tó súnmọ́ ẹ bí a ní sọ fẹ́ ṣoore fábúrò wa lọ wá pósì ẹ̀ sórí Facebook irú àwọn báyẹn kọ́ o àwọn oore tó ṣe pé o mọ̀ pé nǹkan yìí náà ẹ̀pù slab ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yẹn náà wọ́n á gbé sórí Facebook everybody á rí àwọn tó àmọ́ ń ṣí àwọn nǹkan yìí àwọn ọmọ mùsùlùmí wa ni ọmọ tá a ní wọ́n gbé sórí Facebook tó rẹ̀ ń jẹ́ra yìí ẹni tó wà involve kíní ọmọ náà ó ń post iye tó ní kálukú bá ń fún wọn láti ń bí abẹ́ ọ̀sẹ̀ kan lónìí mi ìròyìn ti rí owó tó ti wọ one fifty o in tó wá bà mí ní jẹ́jú ni pé àwọn ẹni tẹ́ni náà wá ń pòsì pé ń sẹ́ndì ó ọ̀pọ̀lọpọ̀ wọn kírísítẹ́nì tún ni kí ló dé táwọn mùsùlùmí ń ṣe báyìí kí ló dé ọmọ náà gbọdọ̀ jẹ́ kírísítẹ́nì ó dá mi lójú pé kódà àwọn ò ti wọn announce wọn ti rí bí fifty million twenty million ni láti bí ọ̀sẹ̀ kan káwọn ti rí almost two hundred thousand kí ló dé kí ló dé táwọn ṣe báyìí ẹjẹ́ àmọ́ náwó yìí ọ̀pọ̀lọpọ̀ wa máa sọ ẹ ọlọ́run ọba ọ̀fẹ́ ká ṣe ká ṣe sí mi ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ náà ní gbangba kẹ́bíwọ̀dì rí tó ná torí pé kí ni ìná ní gbangba tí wọ́n bá ná á jẹ́ kẹ́lòmíì náà fẹ́ ṣe ẹ wo ọ̀bá tó ń pè ní ṣé eh, loco foundation àbí kí ló ń jẹ́ á kàn jáde ni àwọn tó bá ń tajà á fún wọn lówó àtàrà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń ṣerú tó ń ṣe yẹn bọ́bọ́ kan náà wà lórí Instagram wọ́n ń pè ní Túndé headnut ẹ wo ọmọkùnrin ìhun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣàánú látara tó ń ṣe yẹn àwọn ẹlòmíì ò mọ rí nídìí ṣe arí mi àmọ́ ọlọ́run wo àníyàn tó ń fi ń ṣe àníyàn rẹ̀ tó dáa lọ́lọ́run fi ń jẹ́ kí nǹkan náà mọ lálùbáríkà mọ́ lọ́wọ́ bọ́tí ìwọ tó ń ṣe tiẹ̀ tó rò pé tiẹ̀ ò lálùbáríkà ò fà níyàn kó lálùbáríkà sí ni àwọn èèyàn lówó náà mùsùlùmí wà náà bọ̀bọ́ kan náà wọ́n ń pè ní bẹ́ẹ̀ amọ́ ń fa owó à ń Dubai ó pósìtì kíní kan jọ́ pé òun máa fún àwọn èèyàn bí ṣé hundred kan ló lóun máa fún lọ́nà hundred thousand naira ó wá lóun ní post kí ló dé tó ò ní post yẹ post yẹ káwọn èèyàn rí àláàtì tó fi send yẹ because àwọn èèyàn á lóun ṣe irọ́ lòun pa ayé tá a wà nísìnyí nìyẹn ṣé káwọn èèyàn rí ṣé kán rí ipò ṣe because àwọn èèyàn lè padà deny yẹn ṣé kán rí because ìṣe tí wọ́n bá ṣe yẹn á push ẹlòmíràn láti lè ṣe ẹ̀yin mùsùlùmí ẹja máa ná ó sójú ọ̀nà tó lọ́wọ́ bá tẹ́lẹ̀ kọ́ ni kò na fáfa ó dáa ká tiẹ̀ gbé tàwọn alálàáfà sẹ́gbẹ̀ kan because àfọ olówó ẹ̀wọ̀n máa ní káfà lọ́wọ́ ṣiṣẹ́ ṣé búre ní kọ́ lọ́wọ́ ta ni normal àfa ń ṣe business àwa táwọn sọ̀rọ̀ ìgbà àwọn ń ṣe business à ń ṣe business normal àfa àwọ̀rọ̀ ṣe business àmọ́ ẹni tó bá múṣẹ́ náà ní ọ̀kúnkúnnù tó lẹ́vù kan ntẹ́bi máa ń bèèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn mẹ́ni káfà lọ́mọ kọ́ sí àbíkọ́ lọ́mọ ta gúre ńgbà tá ànábì tí nùbó wà dé fún ànábì tán yẹn kí lànábì ń ta ká mo ní ìdàpọ̀ àti máa fún mi quest tó máa fún mi lánsà lórí ẹ̀ ànábì òsè nǹkan kan mọ́ ó mójútó ọ̀rọ̀ ẹ̀sìn ni ìgbà tẹ́ ń parí káwọn àfa lọ́mọ ṣiṣẹ́ jẹ́ bí tó fà tọ́pọ̀lọpọ̀ àbá àfi ń sọ̀sọ́kúsọ lórí Facebook nìyẹn àfa tó ti wọ̀ kádà lọ tí gbogbo orí ẹ̀ ti gbóná ẹ̀ wá ní onímọ̀ sọ̀sọ́kúsọ. ìwọ náà mú un tí mo sọ yìí dán wò sálárì tó ń gbà pín sí twenty yọ̀dá kan bẹ̀ ìdá kan tó yọ yẹn pín sí mẹ́rin lẹ́nìkan tí wàá mọ fún lóṣooṣù pé dandan kó ni kó jáfa náà àwọn èèyàn ń gbàdúgbẹ̀ kan fi sọ ẹnìkan pé lóṣooṣù o ẹni yìí máa máa fún un ní pé á two thousand ni tóun gan ti fọkàn sí pé every month o two thousand máa ń wá lọ́dọ̀ ẹni kó a máa gba two thousand lọ́dọ̀ bí èèyàn bí abí mẹ́rin ṣé wàá láwọn fámìlì ò ní rí skul lọ ni ẹ jẹ́ àná wọn ṣe náà hàn ẹ máa mọ ẹ máa mọ láwọn àfa àwọn àfa àbímọ làwọn àti fẹ́ rówó ìbò ló ti fẹ́ rówó kódà nígbà tọ́lọ́wọ́n bá fẹ́ sọ̀rọ̀ zaka gan àwọn ẹni tọ́lọ́wọ́n bá ní kẹ́ kọ́kọ́ fún àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ní àmì lúnà àléyá àwọn wo ló máa ń wọ́n àwọn ṣiṣẹ́ mi zaka ìbá àwọn afá náà ká tiẹ̀ gbé tàwọn afá sẹ́gbẹ̀ torí ẹlòmí àwọn àdúgbò ohun roko sọ́nà ọ̀dọ̀ wọn ni gbé tàwọn afá sẹ́gbẹ̀ àwọn mùsùlùmí pọ̀ tán need help èèyàn mélòó ló ti help dandan kọ́ ni kó o máa ṣe lọ́ndajú máa post ẹ̀ káwọn èèyàn máa rí because kó o máa post yẹn yẹn tí táwọn nǹkan yẹn bá ń go viral wọ́n á mọ̀ pé àwa mùsùlùmí náà exist majority ló ń pè wá nàìjíríà náà ó wà dájú gbà pé minority ni wá ń bẹ̀ because gbogbo àwọn ẹni tán gba gbogbo àwọn ẹni tán gba social media tán gba every platform àwọn bíi kìrìsìtẹ́nì yìí ni ó wà dájú gbà pé kò sí mùsùlùmí kankan nàìjíríà èyí tó bá pera ẹ̀ láàfáà náà tó wá lóhun náà dá lóhun dá foundation lẹ̀ ó lè ní wọ́n kán gbowó òun fi kan fi lọ ń wúra kán gbowó kí mi fi ra mọ́tò kí mi fi owó kọ́lé kí mi fi kí lẹ́yìn ṣe báyìí sí náà ẹ́ kí lẹ́yìn ṣe báyìí sí ordinary share lásán Eh? ṣé ọmọ yìí mùsùlùmí ni ọmọ wọn ń jẹrà báyìí láti bíi ten years lọ́lọ́mọ náà ti wà nínú ìnira yìí abiyamọ mi dẹ́ wò ó kó o mọ̀ lè ṣí ẹ̀ because ordinary ṣí ẹ̀ lásán o mọ̀ tó lè ṣe ni tẹ́lòmíì bá wò ó kódà yìí tán fi lè gbé ọmọ náà làbúrọ́dù tán lọ tírìtì ẹ̀ ẹlòmíì lè ṣe just èṣí ẹ̀ lásán tó bá ṣí ẹ̀ ẹlòmíì ò tún wá ní lè ṣí ẹ̀ eh? kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ẹ já mọ̀ ọ́n ra wa lọ́wọ́ ẹ jẹ́ àwọn ọ̀ràn ọlọ́ ẹ jẹ́ àná ká ṣiṣẹ́ ọlọ́run owó tá a dẹ̀ ń ná yìí ọlọ́run sọ ní alukurani masalu lẹ́dínà yunfikuna amwalahum fi sabilillahi ọlọ́run ní àpẹẹrẹ ọlọ́run fún alẹ́ example àwọn ẹni tán náwó wọn sójú ọ̀nà tọ̀lọ́run kàmásálẹ̀ habatin olódàgẹ́ bíi kí ni ọkà bàbá ní tó ju ọkà bàbá kan tó kì bọnú irun rẹ̀ ambata ti sàbù asanabil nígbà tó wá kí ọkà bàbá ẹyọ kan ó mọ̀ pé bí nísìn ó one pound àbó ná one naira ó rí bọ́ọ̀lù nìyẹn ìgbà tí zaka tó ohun yẹn nígbà tó bá máa yọ jáde àwa hù méje example ni ọlọ́run fún wa lẹ́ example tá a yé wa fi kulli sumbulatin mi'ata habba fi kulli mi ato habba ní gbogbo seven seven branches yẹn oníkálukú rẹ̀ wá wo hundred hundred nǹkan ẹyọ kan ló bu wa wá wo hundred times seven lórí nǹkan ẹyọ kan wá rí èrè bíi seven hundred lórí ẹyọ kan tó ẹni tó bá wá ṣí ẹrú kíní ọmọ yẹn kàn ṣí lásán ni èèyàn kan wá rí ó wá àti ẹni náà ẹni náà wá ní gbogbo eh, expenses tá a ná wọn máa fi lọ tọ́jú ọmọ náà ọmọ náà lè di àáfàá súnà tó yẹ pé iṣẹ́ tí ó máa ṣe gan yóò ju tọ́pọ̀lọpọ̀ àáfàá tó wà lẹ́yìn ti ṣe lọ. ordinary ṣí ẹ̀ lásán ó ní ẹlòmíì lára ẹ wá wo àwọn tí wọ́n lọ́wọ́ ń ṣí ẹ̀ náà àwọn christian ló tún wá pọ̀ jù kí ló dà ń ṣe báyìí ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú ọlọ́run tún sọ náà alukurani qawlun ma'rufun khayrun min صدقة يتبوى هذا يتبوى هذا والله غفور حليم eh? ìwọ tó o bá wá lówó tó o lè fi ran ọmọ náà lọ́wọ́ tó o bá ní owó kọ́ọ̀lù màrúfù wọ́n mọ̀ gẹ̀fẹ́rọ̀ kọ́ọ̀lù màrúfù tí ìwọ tó wà online aṣọ òun náà ni kò ṣí ẹ̀rẹ̀ kò ṣí ẹ̀rẹ̀ ọmọ náà kó fi lè dọ́dọ̀ aláàánú rẹ̀ eh? ẹ̀yà mùsùlùmí ẹja máa náwó sójú ọ̀nà torí pé kí ni àdìsí anábì Muhammad kan náà ń bẹ ó ní asọ́dakọ̀tù tẹ̀rúdùlbàlà gbogbo àgbákòtò ló ń bá èèyàn lápò òkín yọ zaka ni o òkín ṣe sàárà ni o tó o bá ń ṣe gbogbo àgbákòtò yẹ kó mọ ọba ọlọ́run bó mọ tí dànù fún ọ ó ń bẹ nínú hadith anabi muhammad àwọn ó wà pẹ̀lú àwọn sàbẹ́njọ́ kan ẹnìkan kọjá la anabi lẹ́ni ìyá kú ẹnìyẹn dẹ̀ ń lọ ìgbà tó ń lọ nǹkan rẹ̀ nìkan tó ń tọrọ owó dẹ̀ fún nǹkan àwọn sàábí wá rẹ́ni náà lọ́jọ́ kejì gba anábìsì olúbẹ́rẹ́ ni yìí máa kú ni ìwọ ò ń sọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba ọba sọ kí wàá lórí délé yìí wáyé àtò lẹ́ni àkú kò kú ó wàá pè ẹni náà pé kí ni tó ṣe because ó dájú pé ó gbọ́dọ̀ kú ni ó wá nígbà tó wọn wá ń lọ òun rẹ́ nìkan òun fún lówó ọlọ́run wá ní látara wípé ó ṣe tó ṣe yìí àwọn ọlọ́run bá sì fi kún ọjọ́ orí rẹ̀ ẹ mọ̀ pé kíyàn kú àgbákò ní fáwọn ọmọ ènìyàn ó ṣe sàrà sàrà àti kú kù fún un gbogbo ẹni tó bá náwó fún sáwọn náà máa fẹ́ kó o kú ni ẹlòmíì dẹ̀ ní kò lówó ó ní nǹkan míì tó ju owó lọ owó tó o fún ẹlòmíì lásán gbogbo nǹkan ìgbésí ayé rẹ̀ o lè ná lé lórí ẹ pé kò sí pé o ò ní kú sẹ́ẹ̀ nígbà tá a bá fọwọ́sowọ́pọ̀ tá a ran ọmọ yìí lọ́wọ́ tọ́lọ́wọ́n bá fún ọmọ náà lálàáfíà one way or the other ọmọ náà wúlò fún islam àwọn àwọn mùsùlùmí tí adley náà fi ń ṣí ẹ̀ ọlọ́run ó ṣàánú wa o àdìsí anábì muhammad kan náà sì tún bẹ ó ní láàárọ̀ láàárọ̀ gbogbo ọjọ́ tó bá ti mọ́ àwọn màláíkà méjì kan máa ń sọ̀kalẹ̀ ìkan ó máa sọ pé allahumma àti munfikon khalafan ìkejì ó máa sọ pé allahumma àti mumsikan talafan kí làdúrà táwọn àkọ́kọ́ máa ṣe ó ní gbogbo ẹni tó bá ti náwó ọlọ́run mọ́sàmọ́ rọ̀jò owó fún ẹni bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tóun bá rí pé àtàkásùrù níṣẹ́ pé àlàá tó àlìyá yín kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run pé òun mọ̀ kójọ yìí náà ni òun mọ̀ kójọ ọlọ́run mọ̀ jẹ́ òun dínkù ni kó òun náà mọ̀ lálùbáríkà ìwọ lè mọ̀ wọ́n pé you are living your best life ẹ mọ̀ kí nìkan tiẹ̀ mọ̀ ń fọ́ ni ẹ máa rẹ́ lòmíì lórí Facebook ara ordinary shirt ẹ̀wù ṣẹ́ẹ̀tì ah mo mọ̀ náà ra níbi ten thousand dollar náà ra Gucci lórí kíni ten thousand dollar yín nísìnyí bóyá ó yọ ọmọ yìí kúrò nínú fìtínà tó wà yìí bóyá ó yọ kúrò ẹ jẹ́ àṣe dáadáa ẹ jẹ́ àwọn mùsùlùmí ẹ jẹ́ àwọn náà dìde síra wa torí gbogbo nǹkan nísìnyí tàbá ní káwọn náà wọ́n sí náà wọ́n ní ẹ̀ ń kọ́pẹ́ àwọn kìrìsì gbàtà Yorùbá ní ẹ̀ ní nǹkan gidi kankan tẹ́fẹ́ fi dìfíìtì wọn kọ́ sàárà gbogbo ẹ̀sìn ọlọ́run bá pa aláṣẹ kó mọ ṣe sàárà bó ṣe wà nù islam ká ṣe sàárà ló wà nù ẹ̀sìn tí wọn náà kàn ṣe sàárà so tẹ́yìn náà bá dìde tẹ́yìn náà ń dìde tẹ́yìn náà ẹ máa rẹ́ni bú yín ni. so kòlásọ́tún kọ́ọ̀l ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ òun náà ni oògùn owó tó ṣe pé tí gbogbo mùsùlùmí bá ń ṣe é ọlọ́run bó máa fi kún owó rẹ̀ owó rẹ̀ á máa pọ̀ kí ni nǹkan náà gbogbo anything tó bá rà kódà kó jí aṣọ tó bá ti ra aṣọ náà yọ zaka tó o bá ra bàtà yọ zaka rẹ̀ tó o bá eléyìí ó ṣe pé ọ̀rọ̀ ẹ̀rín first time tí màá kọ́kọ́ ra bàtà Zanoti tí mo yọ zaka rẹ̀ wàláì mẹ́rin ọlọ́run bá fi fún mi lẹ́yìn ìgbà náà ẹ̀bùn ni mo yọ zaka eléyìí ó ṣe pé ọ̀rọ̀ ọlọ́run ni o yọ zaka anything tó bá rà wàláhì ọlọ́run ọba fúnra rẹ̀ ní òun ọba ọ̀ṣọ́ nǹkan náà nǹkan náà ó sì mọ̀ lékún tó bá ra go yọ zaka rẹ̀ rúbù lè ó ṣírì ní pín sí twenty ìdá kan nínú twenty yẹn pín sí mẹ́rin ìkan bẹ́ẹ̀ kò fi ṣe sàrà dandan kọ́ ni kò fún àfà àwọn èèyàn pọ̀ tán ro olè san àwọn èèyàn pọ̀ tán ro skul san àwọn èèyàn pọ̀ tó yẹ pé táwọn mùsùlùmí bá mójútó nǹkan yìí á rí ẹ̀ nínú ẹni tá a máa rí tí ìyá ọmọ jẹ but n táwọn èèyàn máa ń wò ni pé mọ̀ọ́yẹ́ ń kusu mi máa lè ń sọ̀dàkọ̀ àwọn ká máa kọ́ ọ lọ rọ̀ṣùlù sórí kò mọ yọ zaka àbí kò mọ yọ kò mọ ṣe sàárà nínú owó kò dín owó kù o kò dín owó kù o ó dà gẹ́gẹ́ bí kàkí yẹn fowó yẹn invest ni o investment ni ìgbà tèrè rẹ bá máa dé òun lọ́rọ̀ ọlọ́run mọ̀sálù lẹ́dínà yóò fi kú náà mú wàhálà òun fi sabilillahi kàmọ́sálẹ̀ habatin ambatati sábò àsànábìlì fi kulli sumbulatin míyàtú والله يضاعف لما يشاء والله واسع عليم صدق الله العظيم eh ọlọ́run ní tẹ́ bá ti lè mú owó yìí tẹ́ bá ná tẹ́ bá ti ná tẹ́ bá ti ná báyìí bí investment ni ìgbà tí ń tẹ́ kìbọn lẹ́yìn bá wà wù báyìí á wù kọjá ń tẹ́yìn náà rò ó lè rò pé wò ó tí ì mọ jèrè rẹ̀ àwọn tó bí lọ́mọ ń kọ́ ẹ mọ̀ wo ẹlòmíì ẹ mọ̀ pé gbogbo ẹni tẹ́ tó ń rí ṣe láyé yìí ọ̀rọ̀ ayé yìí dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ òjò ni ẹ máa rí ẹlòmíì òjò tiẹ̀ òjò arísìkì rẹ̀ àmọ́ ọ̀rọ̀ ni yìí yìí bíbà kan kigi wọ inú sánmọ̀ ẹni tójò rẹ̀ wá ń rọ àmọ́ ọ̀rọ̀ yìí ṣé wàá rẹ́ lòmíì a máa kán ni a máa kán ṣé wàá rẹ́ lòmíì tó bá ti rọ̀ lónìí ó tún lè dọdún tó mọ̀ kó tó rọ̀ ẹ mọ̀ kójò kan náà ló ń rọ̀ ẹni tójú otí ẹ̀ ń rọ̀ tó ń ya yìí yìí tí ò bá nílàáká ìpé ìyẹn máa ń gbé omi lásìkò ìgbà tójú ń rọ̀ tó bá di àsìkò ẹ̀rùn á máa tọrọ ni o. tí ò bá rántí pé ó yẹ kó ń gbé kò ní rómi mu o lásìkò ìgbà tó bá nídìí omi nígbà tójú bá dá but ẹni títí ti ẹ̀ ń kán tọ́lọ̀ bá ní kóun náà nílàáká ìtó lọ gbé ke sí i tó fi gbé wàláì nígbà tójú bá àwọn ẹni títí wọ́n ń dá yìí yìí òun kò so ọ̀nà ọ̀nà ibi tí ẹ ti wá mọ rómi mu nígbà tásìkò òjò bá lọ òun náà ni kẹ́ ẹ mọ invest sọ́dọ̀ ọlọ́run ẹ mọ ràn yín lọ́wọ́ káwọn mùsùlùmí ẹgbẹ́ wa lọ́wọ́ ẹ èmi á máa sọ ẹ máa pariwo àwọn àfa kódà kí n tó bá yẹ àfa lè ṣe nǹkan yìí but ó hàdí lóòótọ́ kí ẹ máa gba àwọn five pound ìsọnù tán máa ń ná lóde yẹn kí ẹ bá lè kí ẹ bá lè filẹ̀ because owó ìsọnù lówó náà kẹ ẹ ṣe mọ́lúdì nísìnyí àwọn èèyàn rẹ àwọn èèyàn tán pọ̀ ẹlòmíì ah, a ṣe mọ́ nígbà tá a ṣe mọ́lúdì lásán láti wà ní kúwọ́tò láìla azima làwọn èèyàn bá ń inbox mi èèyàn òun fẹ́ sọ skul èèyàn la pa tó yẹ pé tá a bá wallahi tí n bá sọ ìdá àwọn èèyàn òun rẹ ni pé kí lẹ́yìn ṣe kí ni èèyàn sí but people we are like we are seeing a lot of money from these things kò dẹ̀ sọ́wọ́ ń bẹ̀ owó sọnù ni ẹ wà á rí five pound five naira ága gìlìmọ̀ ìgbà tán bá láfa ṣe wòlímọ̀ fẹ́ lọ fọ́ ọmọ mi kó ṣe wòlímọ̀ tẹ́yìn ó rèérò ìgbà tán bá ní wọ́n ka owó lẹ́yìn gbẹ̀ngàn náà pa twenty thousand tí wọ́n pa thirty èló ni thirty thousand èló ni thirty thousand ṣé bẹ́ẹ̀ náà rẹ ti fẹ́ káfa náà máa gbọ́ bùkátà àfa náà lọ́mọ náà ó lọ́mọ tiẹ̀ náà tó fẹ́ gbọ́ bùkátà rẹ̀ ẹ máa mọ̀ retí pé nínú àìsí àfa náà ni kó tuntun wa máa ná fáwọn èèyàn ọlọ́run kò bínú sáfà pé ah èyí tó ìwọ́dún ẹni ẹni ó dá nísìnyí ẹnìkan dáràn ṣìnà láyé ànábì Muhammad nígbà tó ṣe ṣìnà wà lọ́ba nínú àwẹ̀ ó bá yàwó rẹ̀ sùn ó bá yàwó rẹ̀ sùn náà àwẹ̀ ó wà lọ́ba ànábì Muhammad pé òun mọ̀sà àgbákò òun ṣe nǹkan báyìí ànábì ni tí wàá ṣe ni wàá gbá àwẹ̀ hmm, ànábì ni wàá yọ wàá gbá àwẹ̀ olóhùn ah, ò lè gbà àwẹ̀ o lálàáfíà o ọlọ́run bá dé òkè nígbà tó wá ti rí báyìí lọ ṣe nǹkan báyìí lọ ó dà lọ bọ́ iye èèyàn báyìí ó ní nìkéni ó mi ah ànábì wa òkè eléyìí máa ga o ìgbà tọ́lọ̀ wá rí ọ̀dà ìwọ gan ẹni tán yọ zàká fún ọ̀dà ìwọ gan gbà lọ jẹ́ ńlé so àfa tó ń gbọ́ tí ìmọ̀ tó ń jẹ tẹ́wá ní kó mọ̀ náà ń tó ní kí ló fẹ́ ná ẹ wá ní mọ̀ ní mọ̀ fi jáde àbí gbowó lọ́wọ́ yìí ẹ̀yin lẹ́ fa o tẹ́yìn èèyàn wa bá dúró déédéé ọ̀pọ̀lọpọ̀ àfa náà dúró déédéé tẹ́ ẹ bá dúró déédéé ọ̀pọ̀lọpọ̀ àfa dúró déédéé alharamu la yubahu illa bidọ́ra kọ́ ilé àtọ́pọ̀lọpọ̀ ńlò nìyẹn o so kókó gbogbo ohun tó o bá fẹ́ kí nǹkan náà ní àlùbáríkà tó o fẹ́ kọ́lọ́run bá bẹ́ẹ̀ fi àlùbáríkà sí kí nǹkan náà dẹ̀ máa lékún yọ zaka rẹ̀ yọ zaka rẹ̀ róbò lè ọ́ṣírì bó o bá ra nǹkan náà ní bí hundred thousand pín sí pín sí twenty which is twenty twenty thousand twenty thousand kan pín sí mẹ́rin five thousand lórí tó bá ra hundred thousand five thousand ní zaka rẹ̀ tí wàá yọ ìwọ tó olówó tó lè ra nǹkan hundred thousand lò wá lè fún yàn ní five thousand lórí ẹ̀ wàláhì dán kan yìí wò kí wọn náà wá wò pé ọlọ́run fẹ́ràn àwọn mùsùlùmí púpọ̀ dán kan fún ẹni máa lọ fún ẹni tó mọ̀ pé kò nídìí ẹ̀ ẹni tó nídìí ẹ̀ ní kó fún mùsùlùmí tó mọ̀ pé ó nídìí ẹ̀ gangan òun ní kó fún kò ṣe pé wàá rò pé ẹ̀rọ fẹ́ẹ́ ṣe àfa kan wá lọ irú yẹn kọ́ o ẹni tó mọ̀ pé ó nídìí ẹ̀ lọ kó fún wàláhì làzìm nǹkan náà alálùbáríkà nǹkan náà ọlọ́run abẹ́ ẹ̀ sọ nǹkan náà wàá so ó wa o ogun owó tá à ń sọ òun náà ni sàárà ṣíṣe ogun owó tá à ń sọ ta ní kó ń bẹ nínú alukur'ani òun náà ni sàárà ṣíṣe sàárà a máa fa oore wọlé sàárà oore tó wà lọ́wọ́ ọlọ́run ò ní jẹ́ kóore náà bọ́ sàárà oore tó wà lọ́wọ́ ẹ ọlọ́run á máa bẹ́ẹ̀ fi àlùbáríkà sí sàárà tó o bá ṣe sàárà gbogbo àwọn nǹkan yìí àlùbáríkà oògùn kí wàá ní tá à ń pè lálùbáríkà àzíyádà ni nǹkan náà mọ̀ pọ̀ sí ni sàárà yẹn àlùbáríkà nǹkan yẹn ò wá ní mọ lórí tiẹ̀ á máa sàn lọ́sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn gẹ́gẹ́ bí tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan tí mo fi yà lọ́bọ̀ mi ẹ mọ̀ wo ẹlòmíì pé à ah, ẹ lè jẹ́ bí abí ọ̀rẹ́ bí mẹ́fà àbẹ́yìn mẹ́rin ẹ máa rẹ́ nìkan láàrin yín pé à ah, ọwọ́ rẹ̀ ń lọ sókè ẹ kò kàn ṣàdédé wá bẹ́ẹ̀ bàbá ẹlòmíì ló ti ṣiṣẹ́ kalẹ̀ fẹ́ ó dà gẹ́gẹ́ bí omi ni tó bá kún ni òun débẹ̀ òun bómi tó ti kún òun momi lọ ni ìwọ tó jẹ́ ẹ̀ ìwọ tó jẹ́ bàbá omi ìwọ ni wọ́n ti pọn fọ́mọ tiẹ̀ àbẹ́rù kẹ̀kẹ́ kọ́mọ kẹran mọ nílé kéwú kẹran nílé ìwé òun nìkan ni pé ẹ̀ ń sọ fún ìṣọ̀ rẹ̀ àìmọye ẹni tó kàwé tó yẹ pé mẹkáníìkì mẹkáníìkì etí títì ló fi ń ṣe àìmọye ẹni tó kàwé tó ka kí fáyín bara ló ń ṣe ẹ wàá rẹ ni tí ó mọ nǹkan kan ẹ tí ó mọ nǹkan tó di bilóní àráyé kò mọ nǹkan kan ẹ wàá mọ òwe báwo ló yẹ ṣẹlẹ̀ omi táwọn òbí rẹ ti pọn kalẹ̀ ni ìwọ náà wá bí rẹ omi ìwo ni wọ́n ti pọn kalẹ̀ fáwọn ọmọ tiẹ̀ dáadáa owó gángan ni wọ́n gán ti ṣe fúnra rẹ̀ àwọn ọ̀nà dáadáa òun náà ní ká máa gbìyànjú ká máa náwó sójú ọ̀nà tọ́lọ́hún tẹ́nà kọ́ ni ká máa ná pé ó dìbò àwọn àwọn èèyàn fẹ́ ṣe mọ́lúdì nìkan ni ká máa donate àwọn èyí tó tó ní àlùbáríkà tó fẹ́ lálùbáríkà ju gbogbo àwọn èèyàn gan lọ́pọ̀ ládùúgbò káàkiri àwọn èèyàn pọ̀ tán rówó skul san ọmọ kan ọmọ náà ń pòsì káàkiri lọ́nà fẹ́ ṣe ẹlòmíì àti ṣí ẹ̀ lásán sẹ́ ní tó ń dùn mí jù nù àti ṣí ẹ̀ lásán kí ni ọmọ tán pòsì torí rẹ̀ ń jẹ báyìí wọn láti ten years ọmọ yẹn ti ń fèsì ẹ̀ wọn ní ìyá rẹ̀ ti kú ọmọ náà ò ní ìyá fa lórí problem yìí ni bàbá rẹ̀ sá kúrò ńlé abiyamọ dẹ̀ ló pé rẹ̀ tó o bá tiẹ̀ lówó kọ́ọ̀lù màrúfùn khairun min sọ́dákọ́tì yẹtìbáwò àádà tó o bá lówó tó fẹ́ ná ordinary share àdúrà lásán is okay ṣàdúrà fọmọ kó share share tiẹ̀ tó bá share nínú àwọn ọ̀rẹ́ kan lè rí tóun kan lè fún wọn lówó ẹ wá ní àwọn mùsùlùmí títí wa níbi irú àwọn kan dáadáa báyìí ibi tẹ́ ẹ ti máa rí wọn ibi tẹ́ ti ń ṣépèlè àwọn ni kéè irọ́ ọlọ́run ní kẹ́ wọ́n gé sókòtò ọlọ́run ní kẹ́ dánú gbọ̀n sí àwọn nǹkan tí ò lé tó ṣe pé tó bá ṣe ò ní wọná tó o bá ṣe òní wọná fa bó o bá dánú gbọ̀nsí kò ní o wọná bó o gé sókòtò bí o gé sókòtò o ò ní wọná náà àwọn nǹkan kéékèèké ẹ máa múra kankan mọ ibi irú nǹkan báyìí nísìnyí tí ọmọ yìí nídìí àwọn òbí tó nídìí ẹyin èèyàn ẹ ní sí ẹrẹ ẹ wá ráfà kankan kó wá pósẹ lórí ṣé wá ráfà mi ẹ wá gbọ́ tí mo fẹ́ sọ yìí àsìkò tọmọ yìí nídìí àwọn èrè o àáfàá tọmọ náà torí àmọ́ tọ́nà ọba lè ṣe ọlọ́run lè ní kọ́mọ náà padà trend ká padà ráhùn yẹn ẹ ó pu ẹ̀ gbogbo àfáà tó bá wá padà wá ló ń pósì ẹ̀ lórí kò ní da afáfà náà kó wá padà gbà tọmọ náà bá ti tírẹ́ǹdì tó ti di pé kí ni ti di bísínẹ́sì ó ẹ̀ṣẹ̀ wá gbé wá sórí pílátífọ̀mù ẹ̀ ẹ̀ afẹ́ràn ọmọ báyìí lọ kò ní da fún ọ torí pé kí ni eléyìí ti fojú hàn pé o lè làáfà náà àsìkò tọmọ náà nídìí rè àsìkò tó nídìí rè o àwọn ọ̀nà tẹ́ ẹ lè ṣe àwọn oògùn owó tó wà ní alukurani tẹ́ ẹ lè ṣe rèé ẹ̀rànra yín lọ́wọ́ ẹni tẹ́ ẹ rí pé ó kù díẹ̀ káàtó fún ẹ̀rọ lásọ ọmọ yín nídìí ẹ̀ fún yín yàtọ̀ sọ́mọ yín náà àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ so sọmúrí ọ̀rọ̀ tí mo sọ láti bẹ̀rẹ̀ gbogbo ń tó o bá fẹ́ kọ́lọ́ bẹ́ẹ̀ báyẹn fàlùbáríkà sí tó o fẹ́ bóyá mọ́tò ló rà o fẹ́ kí mọ́tò náà pọ̀ àbò o fẹ́ kí mọ́tò náà kó ra yìí tó jù lọ yọ zàká nǹkan náà owó iye tó o fi ra nǹkan náà wàá pín sí twenty wàá wá mú dákan nínú twenty yẹn wàá wá pín sí mẹ́rin tó bá pín sí mẹ́rin wàá wá yọ̀ dákan bẹ́ẹ̀ wàá lọ fi ṣe sàárà tó bá fi lè mú ẹ ṣe nǹkan yìí wàláhì nǹkan náà ò ní fún ẹ ń wàhálà nǹkan náà wà ní ìwà tún ara yìí tó jù lọ akisam tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nígbà míì dé ọlọ́run máa ń ṣe bó ṣe wù ú àmọ́ eléyìí tested and confirmed ni so èyí tá a fẹ́ sọ fún wa náà rí o ọlọ́run wa wà pẹ̀lú oníkálukú wa o káwa mùsùlùmí káwa náà gbìyànjú ká máa jẹ́ káwọn èèyàn náà máa rí wa nú ayé náà gbìyànjú ẹni tó bá ń sọ ọmọ ẹgbẹ́ kó wọ́n mọ̀ ṣe nǹkan kò gbádùn ni ṣé hàn káwọn èèyàn rí i torí pé kí n tá a bá lọ́lọ́wọ́n bá ń rí ọ jẹ́ kí èèyàn náà rí ọ ìwọ tó bá fún àwọn èèyàn ṣé post ẹ̀ sí Facebook kán tiẹ̀ mọ̀ kí ẹ Alhaji Abdulrozak kìíní kan ó ṣe nǹkan báyìí ẹ àfẹ́ mọ ará àwọn Ṣẹ́gun nìkan mọ́ àfẹ́ mọ ará àwọn Báyọ̀ nìkan mọ́ àwọn Ṣẹ́gun àwọn Pọ́ọ̀lù ká mọ rí Ridwanu ká mọ rí Saheed Alhaji Saheed Mr Suleiman ká máa rí káwọn náà ń ṣe dáadáa nú ayé fáwọn èèyàn lórí Facebook tẹ bá láwọn èèyàn tán ní wọ́n ní wọ́n ní platform tán fi ẹ̀bọ̀ kìrìsìtẹ́nì ni wọ́n jẹ́ ẹ̀wọ̀n àtẹ bá láwọn àáfàá pé àwọn àáfàá ẹ̀yin dẹ́ ẹ̀ ń sá àáfàá kílẹ̀ yín rí ṣe nínú àwọn ẹni tán ló ń rètí tán ni wọ́n máa ń fún àwọn èèyàn kan wọ́n ní foundation yìí mi rò pé wọ́n bá tún wọn sí hundred percent mi rò bí amúsùlùmí tó mẹ́ta nu wọn o kí làwọn ṣe báyìí sí ṣé ní tí Islam kọ́ wa rẹ ni Islam kọ́ wa lélẹ́yìí gbogbo wa ní àpò oníkálukú oníkálukú wa ń dù ọlọ́run wá pẹ̀lú oníkálukú wa o èyí tá a sọ yìí ìfẹ́ islam náà ló mú wa sọ torí pé a mọ̀ pé tẹ́lòmíì ẹlòmíì ò ní ni lẹ́lòmíì ò fi ṣe ẹlòmíì wá ní ahọ́n kan ti ba tiẹ̀ jẹ́ ni ẹlòmíì wá ní kò mọ bí ó ṣe ṣe ni ẹlòmíì ò mọ bẹ̀rù pé tí n bá ṣe nǹkan yìí nísìnyí àwọn yóò dojú dé mi ọlọ́run ọba ló ń sọ yàn alladhina yunfikuna amwalahum fi sabilillahi summa la yutbi'una ma yunfiku mannan. ọlọ́run ni wọ́n ṣe alukurani kà ayé alukurani ní suratul baqara ló wà. ayọ̀ a. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم wàlá khawfun alayhim wàlá hum yahzanun fún wọn tó ń bẹ̀rù pé tí n bá náwó yìí àwọn lè sàlábà mi òun lè kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ti lè ṣe nǹkan yìí nítorí ọlọ́run ẹgbọ́ ihun tó bá ṣe nítorí ọlọ́run kò sí tó kàn ẹ́ fáwọn èèyàn mọ̀ ní eh, ṣe kò kàn ẹ́ àárín ìwà àtọ́lọ́run ló wà ọlọ́run ọba ló ṣe é fún gbogbo ẹni tó bá náwó lórí ọ̀rọ̀ ọmọ táwọn tán náà ń pòsì káàkiri o ò ná fọmọ náà ọlọ́run ló ná fún lára rẹ̀ ihun tí yẹn wá dẹ̀ ṣe fún ọlọ́run ọlọ́run bó fún yẹn ọlọ́run ọba ni ó sàn yẹn lẹ́sàn ihun tó o bá ṣe nítorí èèyàn ni ó sàn yẹn lẹ́sàn nígbà tó o bá ṣe nítorí kan lè yẹn táwọn ẹ̀rẹ̀ ti yẹn ẹ̀sìn ẹ̀ ti tán nìyẹn àmọ́ ọlọ́run ni wọ́n ń ṣe é fún kò sí ní tó kàn ẹ́ àwa afẹ́kẹ́ ẹ máa gbé e sọ́ọ̀n láì kan máa rí yín torí kó lè ba àmọ́ jíjẹ lómi láti pé kó náà fẹ́ ṣe so ọlọ́run ní ẹ̀yin tẹ̀wọ́n náà wọ́n yín sójú owó tẹ wá yi yìí nísìnyí kò ń ṣe pé ẹ ń nítorí pé ẹ fẹ́ fi kéré ẹni tẹ́ fún abẹ́ kan ná nínà pé ìwọ bá wà kákan sára ẹ gẹ́t kí ẹ kàn ṣe níṣe pé ìyẹn fi ọlọ́run ni làwọn inda rabbihim wala wala hum yahzanun ẹ̀san yín ọ̀dọ̀ ọlọ́run ló wà o ẹ̀san tó bá rẹ̀ ti wà lọ́dọ̀ ọlọ́run n'i ti rí so azi sẹ́bìlà so ọ̀rọ̀ lele yìí o ọlọ́run jẹ́ kó wúlò fún gbogbo wa o ọlọ́run ó sì rọ gbogbo wa lọ́rọ̀ ọlọ́run ọba yóò rọ gbogbo wa lọ́rọ̀ táwa náà fi lè máa ná sójú ọ̀nà tẹ̀sìn táwa torí pé kí ni ká máa náwó yìí sójú ọ̀nà tẹ̀sìn ìwọ náà ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba ni àtàrà eléyìí àwọn èèyàn máa gba Islam látàrẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí ló ti di kìrìsẹ́nì látara àwọn tá à ń rí online ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ti di kìrìsẹ́nì nígbà tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹjọ́ bí wọn gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ fẹ́sì kọ́ wọn láti ilẹ̀ ẹ̀yìn ti kọ́kọ́ wọ́ná ìwọ òbí tó kírun tí ọmọ ìlà kírun hmm? ẹ ti ẹ ti kọ́kọ́ ẹ ti kọ́kọ́ fèlì lọ́wọ́ àtìbẹ̀rẹ̀ yẹn náà ẹ fẹ̀sìn kọ́ wọn ordinary post tí wọ́n rí kí ẹ pásọ̀ kan gbé two million fẹ́nìkan pásọ̀ kan gbogbo owó tó pa gbogbo owó tó pa ó kó fẹ́nìkan ọ̀pọ̀lọpọ̀ ń di kìrìsẹ́nì o ẹ wàá rí àwọn mùsùlùmí wa àwọn kàsálí tẹ bá rí kàsálí àwọn tó máa ń ṣí ẹ program rẹ jù àwọn alájà ẹ alájà kìíní kan alájà máa kẹ ah, ah ọlọ́run mọ̀ tóbi o àwọn àwọn mùsùlùmí ni tẹ bá fifty percent àwọn tó ń ṣí àwọn pásítọ̀ tó ń ṣe program yẹn percent àwọn tó ń ṣí ẹ rẹ jù mùsùlùmí ni káfà kan máa sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ ọlọ́run kan nítorí kan wọn kọjá ń bẹ̀ ni kò yẹn ò kan wọn so ọlọ́run fọ̀nà mọ́ wa o islam tá à ń ṣe yìí ọlọ́run ibẹ̀ náà lọ́lọ́run ọba ó ti dá wa lóhùn ọlọ́run jẹ́ ká rìn lọ́gbọ̀ mí kó tó di pé yóò dá wa lóòótọ́ because ìwọ tó bá fi islam lẹ̀ tó lọ́gbọ̀ mí tọ́lọ́run wá dá ẹ lóhùn bẹ́ẹ̀ ó yẹ kí ọ̀nà ti mọ̀ kọ́ ọlọ́run bá ń bínú sí ẹnìyẹn o ọlọ́run bá ò ní bínú sí wa o ọlọ́run sì ọ̀rọ̀ gbogbo wa lọ́rọ̀ ọlọ́run ò ní ta wá lóṣì because ọ̀pọ̀lọpọ̀ náà ló fẹ́ ṣe tẹ wá wo irú irú nísìn àwọn èèyàn fẹ́ ṣe irú kíní ọmọ yìí nísìn àwọn aráwọn èèyàn àwọn èèyàn tí ẹ ti mọ̀ káwọn èèyàn ò ní ò ní one thousand ó two thousand ó three thousand ẹni tó sẹ́ni owó tó pọ̀ jù nínú tí ẹni tó wà ní ìcháàjì ọ̀rọ̀ ọmọ yẹn tó pòsì jù is ten thousand ṣé bó ṣe yẹ kó rí nìyẹn tẹ́lòmíín fi almost millions tó kàn fi ń gbọ́ ọmọbìnrin lọ Dubai nítorí kó kàn fẹ́ rún un lásán ọlọ́run ṣàánú ọ subahana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.